alákòóso náà ẹni tí wọ́n ṣojú fún sọ pé owó ìrànwọ́ ọ̀hún ló jẹ́ ètò tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ láti fi mú kí ètò ọrọ̀ ajé àti ìgbáyégbádùn àwọn aláìní láwùjọ ròkè ó ní ètò ọ̀hún ni kò sí àní-àní pé ó ti ní ipa tó dára lórí ìgbé ayé àti ètò ọrọ̀ ajé àwọn ènìyàn ìgbèríko ní pàtàkì àwọn aláìní àti àwọn aláìlera tó àwọn olùjàǹfààní ọ̀hún ní tiwọn sọ pé owó ìrànwọ́ náà yóò ṣèrànwọ́ nínú okòwò àti ọrọ̀ ajé àti ìgbé ayé wọn. àkí wọn di ọ̀pọ̀lọpọ̀ wọ́n ṣe lọ́wọ́ àníran wọn náà. mo kí ìjọba wa lápapọ̀ pé wọ́n ṣe púpọ̀ àti ìjọba Ògùn state. máa fi ṣiṣẹ́ oko máa fi kọ ebè máa lẹ́pàá kìsì adẹ̀lẹ́sí. ìjọba ìpínlẹ̀ Ògùn nígbà tí ó ń dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ fún jíjẹ́ kí ìpínlẹ̀ Ògùn jàǹfààní nínú ètò náà sọ pé ìjọba ìpínlẹ̀ Ògùn ti pinnu láti túbọ̀ máa ṣe àgbékalẹ̀ ètò ìrànwọ́ tí yóò mú kí ìgbé ayé àti ètò ọrọ̀ ajé àwọn aláìní àti aláìlera tó ní ìpínlẹ̀ ọ̀hún rọ̀ṣọ̀mù gẹ́gẹ́ bí alákòóso náà ti sọ àgbékalẹ̀ ètò ọ̀hún ló bẹ̀rẹ̀ ní ọdún 2016 tí ó sì ti mú ọ̀pọ̀ mílíọ̀nù àwọn aláìní àti aláìlera ọmọ orílẹ̀-èdè nàìjíríà kúrò nínú ìṣẹ́ òun òṣì ṣèyí ògúnwáyọ̀ ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ NTA Abẹ́òkúta